لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا مع المفلحين يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا تقولون لا إله إلا الله قلنا نقولون tó jẹ́ والجنة gbọ́lọ́ yìí òun náà ní gbọ́lọ́ tó ṣe kó ti ń bẹ láti láéláé òun náà sì ní gbọ́lọ́ tó máa ṣẹ́kù títí láéláé òun náà ní gbọ́lọ́ tó ṣe pé èèyàn fi wọnú ẹ̀sìn Islam téèyàn bá sì takò gbọ́lọ́ yìí èèyàn dání tó fi ẹ̀sìn Islam sílẹ̀ nù ǹjẹ́ ajáma ìpìlẹ̀ orígun alákọ̀ọ́kọ́ onáni nafion orígun ẹlẹ́kejì onáni isbat anafio òun náà ni lílé gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah lílé jìnnà jíjìnnà sí gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah orígun ẹlẹ́kejì fífẹsẹ̀ ìjọsìn rinlẹ̀ fún Allahu Rabbul Alamin nìkan eléyìí ni àwọn orígun méjì eléyìí tí gbọ́nà la ilaha illallah ni ǹjẹ́ àmọ́ ìgbé nítorí gbọ́nà yìí gan kálí bá a músẹ́ iná àlùfà lọ́lọ́wọ́n bá ti ṣẹ̀dá wa sílé ayé gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bẹ lẹ́dàá ti sọ̀sọ́ wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dálẹ̀dánú àti àwọn èèyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí wọ́n lè bá a máa jọ́sìn fún mi lémi nìkan ṣoṣo illa liya'budun òun náà ni illallah ìyẹn ní pé kí wọ́n máa fi ìjọ́sìn kí wọ́n máa fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fẹ́mi ọlọ́run ọba nìkan jẹjẹ máa torí gbọ́dọ̀ la ilaha illallah náà lọ́lọ́ ti rán gbogbo àwọn ìrẹsẹ́ bẹ̀rẹ̀ látòrí anabi Nuh alayhi salam tóbi dórí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú ọjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tí àwọn ìránṣẹ́ yìí wáyé wá jẹ́ òun náà ní kí ẹ máa jọ́sìn fọlọ́wọ́ bá lónìí kan ẹ̀jìnà sí fún mi máa jọ́sìn fún gbogbo nǹkan míì tó yàtọ̀ sí Allah eléyìí gan ni àti ọlọ́run ọba wa la ilaha illallah òun náà ni àti ọlọ́run ọba wa eléyìí tó fi pa àwọn ẹni àkọ́kọ́ àti àwọn ẹni ìgbẹ̀yìn ìjọ qada rabbuka alla ta'budu illa iyyah olùwà ẹlẹ́dàá ló pa láṣẹ ìjọ ògbọ́dọ̀ sí nǹkan kan míì tó yàtọ̀ sóun nìkan olúwa ẹlẹ́dàá rẹ̀ ó pa aláṣẹ pípẹ́ ò gbọ́dọ̀ sí nǹkan kan míì tó yàtọ̀ fún nìkan mi máa sin ọlọ́wọ́ ọba lónìkan àìkò jẹ́ni tí ń sin nǹkan míì tó yàtọ̀ sí Allah eléyìí náà ni la ilaha illallah ǹjẹ́ ẹ̀ máa ń kí la ilaha illallah ọ̀nà ni alukọ́wọ́lù thabit gbọ́dọ̀ tó ṣe ikú bẹ́sẹ̀ rí lẹ́sísí eléyìí tí ọlọ́wọ́ ọba máa fi ń fèsì àwọn olùgbàgbọ́ òdodo rí lẹ́sísí ní ìgbà tí wọ́n bá dé inú sàárè wọn ní ìgbà tí wọ́n bá dé inú sàárè wọn tí àwọn màláíkà méjì Munkar àti Nakir tí wọ́n bá ń ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa àtàní olúwa ẹlẹ́dàá wọn tí wọ́n gbélé ayé sí tí wọ́n bá ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa ẹ̀sìn wo gan-an lẹ̀sìn tí wọ́n gbélé ayé sí tí wọ́n bá ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam alqawlu thabit. tọ́lá wa bá máa wí fáwọn olùgbàgbọ́ òdodo létí pọ̀ ọ̀nà ìgbọ́nà la ilaha gbogbo ẹni tó ti pé owó nílé ayé ó sì máa ìtumọ̀ rẹ̀ ó sì jẹ́ kí ọ lápá lára òun gbogbo orú àwọn eléyẹn wọn á rí èsì fọ nígbà tí wọn bá dínú sàárè wọn yàtọ̀ sáwọn ẹni tó ti pé ya pátápátá yìí nílé ayé kọ̀ láti sọ ìlú àwọn àti lè dáhùn ìbéèrè táwọn mẹlẹ́kọ̀ọ́ ti fún wa nínú sáré kò ní rọrùn kò sì ní ṣeṣe rárá kọlọ́wọ́ bá kọ́ mẹ́sẹ̀ ṣe tèmi àti tiẹ̀ bẹ́ẹ̀ la ilaha illallah ìjà màáké la ilaha illallah òun náà ni miftahul jannah òun náà ni kọ́kọ́rọ́ àlùjẹ́nà eléyìí tó ṣe kótó ọba ti ní kò sí bí yẹn lè rà àlùjẹ́nà wọ̀ nítorí pé àlùjẹ́nà tó. مخلوقة موضوعة للمسلمين ọlọ́ńdá ọlọ́ńgbé kalẹ̀ fáwọn mùsùlùmí ni àti màkà gbogbo ẹni tó bá tàpáyapa sígbọ́nà la ilaha illallah òsibọ́sílẹ̀ jẹ́ mùsùlùmí à ń bọ̀sibọ́sí pé ọ̀rọ̀ àlùjáná wọ̀ la ilaha illallah afdalu dhikr gbọ́nà la ilaha illallah ọ̀nà ni gbọ́nà ìrántí eléyìí tọ́lọ́lá jù gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti ṣe wá nínú àdìsí mi ike gbólóhùn la ilaha illallah yìí eléyìí tí àdúrà àdúrà àràfà tó kó sínú àti àwọn gbólóhùn yòókù àwọn gan làdúrà tó àwọn gan làdúrà gẹ́gẹ́ bá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣe sọ ike. خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أدعى اللورج قلنا لأدعى عرفة إذن إيه اللورج لأنه يأتي أتياه النبي تسواتي من صلاة عرفة قلنا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إن جاء ما يكي ثبت لا إله إلا الله أتسرتي الله الله تلو النبي موسى عليه السلام <coughs> أترى لدى الله بلدى يتعلمني شيئا ẹnukuruka wa adùnú kẹbẹ kọ́mi ní kaka tí fi máa ti rántí rẹ tí sì fi máa pè ọ́ ọlọ́run bá ní ya Musa la ilaha illallah ìrẹ Musa máa sọ pé la ilaha illallah sàkíyèsí o máa sọ pé la ilaha illallah láì kò fọn kásí máa sọ pé la ilaha illallah láì kò dágbà sí. النبي موسى عليه السلام ولكل عبادك يقولون هذا gbogbo àwọn ẹrú rẹ ni wọn sọ eléyìí nígbà tó ti jẹ pé ránṣẹ́ rẹ lèmi ọlọ́dà bí gbàdá náà bí mo sọ pé ọyọkẹ fún mi ní dìkìrì kan ọ̀tọ̀ ọyọkẹ kọ mi ládùú àkàn ọ̀tọ̀ eléyìí ò ní sí lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí mi ọlọ́wọ́ azìlá yé ànábì Musa ìwọ láti mẹ́fúnlá ilaha illallah ike tó bá ń pè gbogbo ìdí ń bẹ nínú sọ́mà méjèèjì àtàwọn ẹni tí ń gbé nù rẹ̀ àti àwọn ẹni tí wọ́n ń gbé orí rẹ̀ méjèèjì àti rẹ̀ méjèèjì tá a bá kó gbogbo wa sí orí ọwọ́ kan nínú ọwọ́ méjèèjì tó sùn wọn máa ní táwọn agbèrè ayélujára ìlọ́lá lórí apá kejì rajahat bihinna la ilaha illallah yẹn kí la ilaha illallah yọ sí àwọn àti gbogbo wọn lọ o tó bá ti pè la ilaha illallah bóyá ọ̀ka ni tó ti kọ́ tí àwọn ti gbogbo ti mẹ́nu sọ́mà àti ilẹ̀ lọ kọ́dọ̀ tí àwọn ti sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. la ilaha illallah gbọ́dọ̀ yìí báyìí òun náà ni gbọ́dọ̀ tí yàrá máa fi là tí yàrá máa fi rọ́nà lọ tó bá ti jọ gbẹ̀dẹ̀ al-qiyamah kẹ́bí hadithi sahib al-bataqa arákùnrin àbí wọ́n pélébé ní ìgbà tí anabi sallallahu alaihi wasallam fún wa nírò nípa arákùnrin kan tí ó wà níjọ́ gbẹndà kìyàm pẹ̀lú àwọn asẹsẹ tó ti pé gbogbo wọn wọn lọjà ń ti rẹrẹ ọlọ́wọ́ mọ wá bí wọn hàn wọn lọ sí àbí wọn kọ lọ sí kò sáyà àti parọ́ lọ́jọ́ tá a sọ yìí arákùnrin yẹn máa jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni wọn lọ́wọ́ bẹ́ẹ̀ lẹdàá nù èmi náà ni mo hù níwà èmi ni mo sẹ níṣẹ́ èmi ni mo dá lọ́rùn báyìí ni wọn máa yọ wọn máa yọ tẹ̀lé ra wọn tó ní ó sì máa rí tó sì máa fẹnu rẹ̀ jẹ́wọ́ pé bó ti ṣe rí nu bó ti ṣe nu bó ti ṣe nu. arákùnrin yóò ti máa wá òpin kò sí ìwúyẹ sí àyàfi kó wọn wọ náà ni ọlọ́wọ́ bá wà ní wá ń bí ó ní iṣẹ́ kan tó ṣe pamọ́ sọ́dọ̀ àwọn ọlọ́ọ̀ ó ní iṣẹ́ kan tó ṣe pamọ́ sọ́dọ̀ àwọn ọlọ́ọ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo tá a bá ti pamọ́ sọ́dọ̀ ọlọ́ọ̀ kì í pé kì í sọnù báyìí lọ́lọ́wọ́ bó nìkan yọ ìwé pélébé yìí jáde ìwé pélébé yìí báyìí kalimatu tawhid la ilaha illallah ọ̀nà ló ń bẹ lára rẹ̀ ọlọ́wọ́ ni kò kó gbogbo sí ọ̀ràn rẹ̀ kò kó sórí apákọ̀ sùn kò wá fi ìwé sí la ilaha illallah ti ń bẹ lára rẹ̀ yìí kò fi lé orí apá kejì la ilaha illallah kó o fi ẹrú o sí aljanna eléyìí tó bá ti pèlè ayé ilaha ọ̀gá ọ̀gá púpọ̀ ju bó ti ṣe lérò lọ ọlọ́lá ó ti gbogbo bó ti ṣe ń rò lọ èmi ń wí wọn náà ṣe sọ la ilaha illallah èmi ń gbọ́ wọn náà ṣe ń gbọ́ gbogbo wa pátá táwọn wí táǹgbọ́n náà la mọ̀túmọ̀ rẹ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ nǹkan lẹ́nu pẹ̀lú èdè abínibí wọn tó ti pé wọn ò mọ̀túmọ̀ rẹ̀ kọ́mẹ́sẹ̀sẹ̀ sì sọ ohun ti pọ̀ wá lédè míì yàtọ̀ sédè abínibí wọn. ìjàjẹ́ mọ̀kànlá yẹn wa ká mà nípa rẹ̀ ìgbà tó lọ sí àyà lórí aṣíwájú wa. anabi wa muhammed sallallahu alayhi wa sallam níbi tọ́lá ti sọ fún pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik lọ́wọ́ màmá dájú bí kò sí ọba mi tó tọ́lá ti fòdò tó tọ́sí fún ẹ̀yà bí allah máa wá tọrọ ìdáríjì máa tọrọ àforíjì fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ àná sallallahu alayhi wa sallam kọ́ màdájú bí kò sí ọba mi tó tọ́lá ti fòdò tó tọ́sí fún ẹ̀ṣẹ̀ allah tọ́ba wa jẹ́ ọ̀ràn yẹn lórí ọ̀gá wa àwọn wa ń kọ́ta àti ọmọlẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa. la ilaha illallah ìtumá rẹ̀ nígbà tá a sọ pé la ilaha nafiyun illallah isbat tẹ́lẹ̀ ìbáyé wa àlẹ́kẹ́ la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn báyà nílẹ̀ àbí lókè báyà nítòsí àbí ní jìnnàjìnnà kò sí ọba náà kò sí nǹkan náà <coughs> tọ́tọ́ láti jọ́sìn fún lódodo ńlọ́lọ́ àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo eléyìí tó máa lẹ́ ilaha illallah ayọ́kẹ́ tí wọ́n bá ti wí gbólóyìn àtúgbọ̀dọ̀ kọ́ ọmọdé kó sí nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ o tí wọ́n bá ti sọ gbólóyìn àgbọ̀dọ̀ bọ́ nínú pé o tún mẹ́bọ mẹ́sìn máa nítorí pé gbogbo ẹni tó bá ti tẹnu ara rẹ̀ jẹ́jẹ́ báyìí níṣẹ́ lọ́yẹ kó pé ń ara rẹ̀ jẹ́jẹ́ fún la ilaha illallah òsì ọba kan tó tọ́ láti fò dodo dọ́sì fún àfi ọlọ́ ìdí ni tóbi jẹ́ pé àwọn kèfèrí Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n mọ ìtumọ̀ la ilaha illallah ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí táwọn ọmọ ìtumọ̀ la ilaha illallah àwọn kèfèrí yẹn ní ìgbà tí wọ́n bá sọ fún wọn yìí pé la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah ẹgbẹ́ la ilaha illallah ọgbọ́ yastakbirun ìgbéraga ni wọ́n máa ṣe. pé rárá rárá láíláí àwọn ò lè gba láíláí illallah ọ̀gbọ̀n nítorí pé àwọn òfin láti pa àwọn òòṣà kúgbékúgbé ìbẹ̀rù orí ikú táwọn sì jì èdè ní ìtí wọn ofin lè sọ láíláí illallah eléyìí tọ́ka sí pé wọ́n moto mọ̀túnmọ̀ láíláí illallah torí ẹ̀ nínú àyà mi aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab ṣé Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ ọbẹ̀ ẹ̀ka wọn pọ̀dọ̀ lọ́wọ́ ẹ̀yà ọ̀kan ni rárá nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí àwọn ti màkútà wọn bá ti gba láyé láyé lọ́wọ́ àgbọ̀ ọ̀sẹ̀bọ̀ mọ́kòtò sàmà kí gbogbo ẹbọ padà sí gbó kí gbogbo òsà kọ́ padà sínú gbólókù ìdí ni ìtawọ̀ bí máa kọ̀ láti sọ la ilaha illallah ìdí ni ìtawọ̀ bí máa kọ̀ láti sọ la ilaha illallah yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí táwọn sọ la ilaha illallah ò lẹ́nu tòmátó ṣe iṣẹ́ ọwọ́ wọn ìsọwọ́sẹ̀sìn wọn ìhùwàsí wọn ọ̀tàkùn la ilaha illallah níbo wá ní jàǹbá ti ṣe wọn níbo ní aburú ti wọlé wá bá wọn níbi àìkọ́mọ̀nì níbi àìkàmàkùnì ibẹ̀ laburú ti wá bá wọn ibẹ̀ náà ìdá ti wọn gbogbo ẹni tó bá ọwọ́ náà ti nà ní gbogbo ọ̀nà tí àtijọ́ fún kàmí ìjọba tó ọlọ́ ní gbogbo ọ̀nà di àti máa gbé nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ lómi Ọ dènà ní gbogbo dídènà síbi fífa àwọn ọ̀dẹ́bọ̀dá kankan pọ̀ àbí mi bá àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ti pọ̀ nítorí pé la ilaha illallah ó ti lé gbogbo ránù gbogbo orí ibú ó ti lé jìnnà ó ti wá sọ̀wọ́ dẹni tó ṣe pé bùkátà kókó bá ní ọ̀lẹ́lòmíì tó ṣe yí pé a lè máa ṣèlérí fún yàtọ̀ sọ́lọ̀ kò sì lẹ́lòmíì tó ṣe pa àlè forí balẹ̀ tá a lè tẹ̀ fún. la ilaha illallah tó bá jẹ́ miftahul janna kọ́kọ́rọ́ aljanna àwa ti ti màá ike kọ́kọ́rọ́ kọ̀ èèyàn ọmọ yìí nǹkan kọ́kọ́rọ́ tó wà nílé ayé gẹ́gẹ́ bí àwọn àgádágodo náà báwọn náà ti ṣe pọ̀ lọ jantirẹrẹ ìmọ̀ sí gbogbo wa sí pé kì í ṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè si gbogbo àgádágodo kọ́kọ́rọ́ kan pàtó tí ó ṣe àgádágodo kan pàtó ni kọjá pé eyín wọn ọjọjọra wọn eyín wọn ọjọjọra wọn ihò tí wọn sì fún lára kò kéré sí kò sì tóbi jùlọ eléyìí ni ó kí tá a bá ti lo kó <coughs> tó bá jẹ́ pé kọ́kọ́rọ́ àlìjáná ni ó sì ń bùkátà eyín pẹ̀lú pé tí eyín rẹ̀ tí ọ̀bá ṣe déédéé pẹ̀lú àgádágodo tó ọbẹ̀ fi sí kò sí bí ó ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó takùtà nábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ọ̀ká tẹ̀sí táwọn náà ń jẹ́ mùsùlùmí làwọn náà máa sọ la ilaha nídìí gbogbo àdádálẹ̀ wọn nídìí gbogbo bídà wọn àwọn náà máa sọ la ilaha wọn dà tó rí nínú wọn. àwọn ètò ìsìnkú máa ń horí má wọ́n ní gbọ́dọ̀ la ilaha illallah ló ń ka ayé kan pàtó eléyìí tí wọ́n ti ní kò sí má lójúmọ́ kan fúnra wọn. a sì tún rí nínú wọn àwọn ètò ìsìnkú pé àwọn lè kọ́kọ́ gbẹ̀mí mi díẹ̀ wọn láwọn àwọn la inú inú ẹ̀mí iná là lọ́dọ̀ àwọn táwọn náà pera wọn lọ́mọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nípa gbọ́dọ̀ la ilaha illallah kọ́dọ̀ ń ẹni tó ṣe pé gbogbo ọ̀nà ló ń gbà fi takò tó ń náà ṣe pera rẹ̀ mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn jama pé jama làwọn jama nìyẹn torí pé jama nǹkan kan táwọn jama gbogbo wọn náà lọ́wọ́ tí ò ní ìdíkọ́ máa ṣe wáàdì rẹ̀ fún ọ wọn náà kúkú máa wọ ọmọ ibi tí wọ́n wà. tọ́ láyé láyé lọ́wọ́ yìí eléyìí tó ti pẹ́ ẹni tó ń tẹ̀lé súnà wí ẹni tó ti ṣe bídà náà sọ. oníkálukú wa náà láti máa jáwé sọ pé àwa gan-an là ń pé wọ rẹ̀ yàtọ̀ sí àwọn míì débi tí àwọn míì tún fi sẹ̀rí ipe táwọn bá wà lórí ìbàjẹ́ ni. tó bá ti kórè àná làwọn wà ní àwọn ti rí nínú àwọn ẹni tí àwọn jẹun ṣe dáwọn ṣe yìí tó ṣe pé nígbà tí wọ́n fẹ́ kú kúrò nílé ayé wọ́n rí gbólóhùn la ilaha illallah gbàtà ti màkànnàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá rí gbólóhùn la ilaha illallah sọ ṣáájú kó tó jáde kúrò nílé ayé yọ wà lìjánná gbogbo ẹni tó bá rí gbólóhùn la ilaha illallah sọ ṣáájú kó tó jáde kúrò nílé ayé yọ wà lìjánná. wọ́n mọ̀ wá sí léyẹn wọ́n mọ̀ fi sẹ̀rí lórí pé àdáda lè táwọn wà lórí rẹ ọ̀nà ni torí ọba àjọ náà ọ̀kan nínú àwọn mẹ́mbà wọn ní ìgbà tí ikú dé wá bá táwọn sọ fún a sì gbọ́ bó tilẹ̀ jẹ́ nínú àwọn àlùfínà tó ṣe pé nígbà tí ikú dé wá bá sọ títí tó fi jáde kúrò láyé ókè ọ̀rọ̀ afẹ́tẹ́ lẹ́yìn ọ̀sẹ̀rí lórí pé bídí àtìyín lọ́nà súnà ìgbẹ́ni ẹgbọ́n nǹkan mẹ́rin calculation tó bí rìsọ́ọ̀tì tí ọ̀dà iná lọ̀pọ̀lọpọ̀ ń sè tí ọ̀pọ̀lọpọ̀ fi gbà kókó wọn kú sórí ìranù tó fi gbà kókó wọn kú sórí ntọ́takùsà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ tí ó yọ yẹ́sì gbogbo ẹni wá láyé láyé lọ́wọ́ kó tó di kọjá rẹ̀ kúrò nílé ayé ni wà lùjẹ́ náà ọ̀nbẹ nínú àwọn èèyàn tí ó sọ la ilaha illallah káàsì kó tó jáde kúrò nílé ayé ṣùgbọ́n tó ti gbé àlùjáná òjì nà sí àlùjáná kò ní í jẹ́tọ̀ fún gẹ́gẹ́ bí Fir'auna àbí wọ̀ òrí kanú àlùkùránì ní ìgbà tí ikú dé wá bá Fir'auna tí ìparun òdodo dé tí náà sọ pé amantu an la ilaha illa alladhi amanat bihi banu Isra'il wa ana èmi náà ti wá gbàgbọ́ báyìí pé kò sí ọba àtọ́tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí ìtàwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ ni èmi náà ti wá dọ̀kan náà àwọn mùsùlùmí báyìí sẹ́wọ̀n kí kíákíá ni dá padà fún ààrẹ wọn kọ́ni afọ ìtọ́kọ́rù ìgbà yìí èyí ti rí tó ti gbàgbọ́ tẹ́lẹ̀ kọ́ padà sẹ́nu ẹ̀ wèrè nígbà tó rójú ó lóun ò wọ́n á ní onáṣọlọ́ ilaha illallah kó tara sáná yìí kó kí èso gùn kí èsì gbogbo ẹjọ́ bá sọ la ilaha illallah kó tó kú onílé ayé ní ọwọ́ àlùjáná tìfìrà àwọn àtó kó tó mú ọkọ gbọ́n. lẹ́yìn náà alábí òṣìṣẹ́ alúlọ̀ adé ti kan pé ẹnikẹ́ni tí òbá ti wá sọ la ilaha nígbà tí ó kú kò ní wà àlùjáná kò sáà tó kú láìsọ la ilaha kò ní wà lùjẹ́nà kò sáà di sànà bìbí sọ nǹkan tí sísọ gbọ́dọ̀ la ilaha illallah túmọ̀ sí tó bá jẹ́ pé mùsùlùmí gidi lẹ́ni tó wù kó tó kú láyé eléyìí ọjà bí mo bẹ̀ nínú nǹkan tó ń fúnni ní ni lágbájá yìí insha allah yóò dáa fún insha allah àtúmọ̀tán rẹ̀ ti dáa yóò ra àlùjáná nǹkan túmọ̀ sí lẹ́yìn kò túmọ̀ sí pé gbàgádá torí pé èso gbogbo bá wù nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó sọ láyé láyé lọ́wọ́ tó ti kó àwọn ọ̀mọ̀túnmá rẹ̀ nídìí ètùtù ẹbọ nídìí òòṣà ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé la ilaha illallah la ilaha illallah nídìí òòṣà ọ̀pọ̀ gan nílẹ̀ Yorùbá yìí tó tún ma sọ la ilaha illallah nídìí òòṣà tètè wèrè lẹ́yìn bá kú lórí kọ́sọ̀ la ilaha illallah nídìí òòṣà ńlọ àlùjánnà tani wọn wá dáná tani wọn dáná kalẹ̀ èyí tó láyìlá ilé ọlọ́wọ́ àtọ́sọ ń tara rẹ̀ jẹ lásán ní ọkàn jẹ níyà lásán torí di eléyìí báyìí kí láyìlá ilé ọlọ́wọ́ lè bá wúlò fún mi wúlò fún ẹ agbọ́dọ̀ sisi alágbẹ̀dẹ lára kọ́kọ́rọ́ ta fẹ́ fi sí àgádágodo fi wà alágbẹ̀dẹ wo láti ọ̀nà nípa a máa fi gbẹ irin láti eyín kí àti yìí ń àwọn náà ká pé àwọn nǹkan mẹ́jọ wọ̀nyí táwọn nǹkan mẹ́jọ yìí bá pé sọ́dọ̀ wa ó tún máa láṣẹ́kà àti tí láyé láyé lọ́la ó fi wúlò fún wa. àìjẹ́ bẹ́ẹ̀ èèyàn ń tara rẹ̀ jẹ lásán sára rẹ̀ ló lè ta dànù ó lè o torí pé bá ń mọ̀ wa a sì níbi tá a fẹ́ sápamọ́ sí lẹ́yìn ìgbà tó dá wa. ẹ̀rí tí la ilaha illallah wà kí kọ́kọ́rọ́ rẹ̀ gbọ́dọ̀ ni òun náà ni al-ilm al-ilm bi ma'naha agbọ́dọ̀ nímà nípa kí ni ìtumọ̀ la ilaha illallah tó bẹ́ẹ̀ ti mà tí ọ̀rá ti yọ bọ́ba ti délé lónìí tó bá ti parí salatul asr lè má mọ̀ bọ́ba ti wájú yín láti ṣe salatul asr kó délé rẹ̀ kó fi lè má bí tí nǹkan ti ṣe wá lè má mọ̀ tó síwájú yín láti ṣe salatul asr ẹbí lè rè Baba, aníbèrè kan ẹ dákun afẹ́kẹ́ bá wa túmọ̀ gbọ́dọ̀ la ilaha illallah ni túmọ̀ rẹ̀ torí gbọ́dọ̀ yà ń wí lọ́pọ̀lọpọ̀ á ni lè má mú un lẹ́bù kan náà lẹ́jọ́ dúró sí ọ̀gá ìyàtọ̀ tó mọ lẹ́yìn iná lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lè mú bí ọ̀rẹ́ rìn bẹ́ẹ̀ ni ma náà ló ti ń béèrè olùdíyà kọ́tọ́ bá ká àfọlúwa nù ẹgbẹ́ sọ̀kúsọ kọ́tọ́ bá ká àfọlúwa ni láìláì lọ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó bá yìí jẹ́ pé èyí tó tún rọra halẹ̀ díẹ̀ ni ó lè pọ̀ ìlọ̀wọ̀ kò sẹ́ni kí dẹ́dà àfọlọ́ àbí gbàrẹ́ ni bàbá oníkèé ń tètè rẹ̀ nù àwọn dání ń tètè àwọn tá a ní sọ̀sọ́kùsọ̀ kó kìí ṣe túmọ̀ rẹ̀ yóò tún wá fún ọ ní sílísílà tó fi mọ̀ pé nǹkan ìsọnù ti pẹ́ lónìí bí mo ti gbà lọ́dọ̀ àfa mi nù bá àfa mi náà ti gbà lọ́dọ̀ àfa tiẹ̀ náà nù ó lé ní títí dọ́dọ̀ ànábì. ok nígbà tẹ́ni táwọn wá ń ṣe sọ̀lá àtìlẹ́yìn rẹ̀ tí ọmọ tó máa la ilaha illallah àwọn jàmáà ti fẹ́ mà lónìí ẹsẹ̀ dáwò yẹn kẹfì rí òdodo ń dáǹsọ ẹsẹ̀ béèrè kẹfì rí òdodo ń dáǹsọ gbèsè kọ́ wa máa kọ́kọ́lọ́ rẹ̀ láre o rárá o so nígbà tó bá wí fún ọ fún dàtí wọ́n fi mọ̀ pé ètò ń bọ̀ ọ̀fọ̀ òdodo ni púpọ̀ nínú àwọn èèyàn ọ̀mọ̀túnmọ̀ la ilaha illallah ìdí tí nǹkan sì ti kọ́kọ́ ṣe wá nù ìgbà tá àmọ̀túnmọ̀ la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ tó fi mẹ́bọ mẹ́sìn gbogbo tí ọjọ́ ẹ̀sìn wọn tó kó mẹ́sìn tó ń tó ń bá ti tó tó gbogbo nǹkan náà ni ẹ̀sìn gbà torí àwọn tó máa sọ yìí pé ẹ̀sìn ẹ̀sìn ìsìláàmù kò pé káwọn ọmọ sòrò ẹ̀sìn ìsìláàmù kò pé káwọn ọmọ ìsìláàmù kò pé káwọn ọmọ nígbà tí ọmọ tó máa la ilaha illallah torí ẹ̀ ìtumọ̀ la ilaha illallah ọ̀nà ni la ma'buda bi haqqin illallah kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sẹ̀ kan àyàfi Allah tẹ́mi bá ti mọ̀ tó mọ eléyìí wọn ò tó ní bá mi nídìí pé wọ́n ń sèso mùsùlùmí náà tó bá wọn lọ wọn ò ní bá mi nídìí pé wọ́n ṣe nǹkan mí ìtọ́ta kutọ lọ wọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim àti pé àmọ̀túmọ̀ ẹ̀sìn wa iná ló sọ wá dẹni tó ṣe wípé a fi ń da lóru papọ̀ mọ́sápà gbogbo tí ìsàrẹ̀ ẹ̀sìn wọ́n wá máa kó pọ̀ tó kọ pé àwọn òkúkú máa bí tájú àti ń gbà ma pé àwọn àmọ̀ ọlọ́run ló máa ń gbàdúrà èèyàn máa ń ṣàdúrà ni ọlọ́run ni máa ń gbà tó lè gbàdúrà bá lòun lè gbàdúrà ẹ kó bùkátà yín ẹfẹ ní mọ́tò lẹ́sẹ̀kẹsẹ̀ kó fi kó fún yín mọ́tò ẹfẹ kọ́lé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kó fún yín lé ẹfẹ bímọ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kó fún yín lọ́mọ àwa sì mọ̀ kó lọ́rùn ẹlẹ́dàá nǹkan kan ọ̀dà alágara rí. innama qawluna li shay'in innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti àwọn ọlọ́run fún gbogbo tí a bá fẹ́ kọ́ sẹ́ òjú sẹ́ ó bàbá àwọn bàbá yín kan wà tí máa gbàdúrà anibukata anibukata wọn wá bá ní gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́dà tó fún lẹ́gbẹ̀rún ọdún kó fi gbà ń bolo tó lè gbà ẹni tó lè tu kẹ̀tẹ̀ fúnra ara rẹ̀ náà fún torí nímà nípa nímà nípa ẹni tó ń lórí sí ọmọ Yorùbá létí láwọn ẹni tó wọn yẹn. torí pé àwọn olórin láwùjọ yorùbá yorùbá kà wọ́n fún ànábì tiwọn ni àwọn olórin lànábì ọmọ yorùbá wọ́n yìí tẹ̀lé tà ànábì muhammed sallallahu alayhi wa sallam ìdí nìyẹn oníkálukú ló ní lé ọkàndé pé ànábì tí kálukú yàn láàyò wọ́n ni ẹlòmíì àwọn fújì lànábì tiẹ̀ ẹlòmíì àwọn jùjú lànábì tiẹ̀ àwọn míì tiwọn àwọn oníwákàtí wọn báyìí àwọn ọ̀dọ̀ wọn ló ti máa kọ́lù àlá ọ̀dọ̀ wọn ló ti kọ́wọ́ ẹja náà bá alẹ́ nìkan sọ pé à kọ́lù àlọ́ eré fújì mo ti kọ́lù àlá ẹgbọ́ ẹgbọ́ sọkúsọ. tọ́ wọ́n kọ́ lórí sọ́mọ yorùbá létí torí àwọn táwọn kà kún un àwọn ọ̀ká táwọn lọ tẹ́tí gbọ́rọ̀ ọlọ́nkún ní yorùbá lẹ́wù rẹ́kọ́ọ̀dù ní kùlàlà ẹ̀yin náà wá gbolé ńgbà tẹ́ di láàárọ̀ yìí kí wọ́n jẹ́ eré tí bóra wọn ò ní jẹ́ eré tí bóra nílẹ̀ bá gbé tiẹ̀ sí eléyìí ló gbé tiẹ̀ sí i wọ́n tún lè máa fi bára wọn wí nínú ilé bí wọ́n bá gbórí ẹ̀wé sí èmi náà sì gbórí ẹ̀wé sí kálukú ọ̀dọ̀ wa máa kó fúnra wọn. wọ́n gbé rẹ́kọ́ọ̀dù sí wọ́n níbẹ̀ làwọn tó mọ̀tún máa la ilaha illallah kò kéwù kò sì béèrè wọ́n ní wọ́n kọ́ lórí pé láìla kọ̀sọ́bà kan illallah àbọ̀ olúwa onítùmọ̀ rẹ̀ kò ní ti bá lọ ẹgbẹ́ abẹ́rẹ́ ń bẹ̀ àwa ní sọ̀rọ̀ àwọn lálàáfin lọ àwọn ní ọ̀ní lọ àwọn lólùwò lọ àwọn ti àwọn sì ní kíni ẹ̀yìn àwọn eléyìí ní wọ́n ní àbọ̀bà nígbà tó ní kọ̀ọ̀bà kan bá wọn pé kí lè sọ ọba àwọn ìjọba sọ pé kò sí ọba òdodo tọ́tọ́ láti fòdodo jọ́sìtì yàtọ̀ sí Allah torí pé àwọn ẹni dá ń pè lọ́ba àwọn yẹn kúlùkù lásán làwọn lánàá wọ́n dọ̀ba lónìí tó bá ti di lọ́la kọ́ wọ́n kà wọ́n kú lẹ̀ ó di inú sàárì lẹ́nu mí náà bá tún máa dọ̀ba. àbẹ́rẹ́ nǹkan ń bẹ ọba tẹ́mpúrárì ọba tẹ́mpúrárì ni làwọn ọba wọn yẹn torí pé tẹ́lẹ̀ kì í sọba lónìí ọjọba tọ́lá kúńkọ́ ṣé ẹ sọ pé ọba nu níbo ń bẹ̀ ọba nínú sàárì ọba báwo ẹsẹ kọba lánàá subhanallah ọba tó ṣe pé sọba pàṣẹ ó lójú ibi tó ti lè múlẹ̀ nínú omi títí sọba gan ẹlẹ́kọ̀ọ́ bí tí èsì bíi tíjọba rẹ̀ wà wọ́n ní kó fi àwa ó ṣe tí mo bá ara yẹn wà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé bó ṣe dànù òyìnbó ti sọ́wọ́ di dẹkúrẹ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọba bá ní kọ́ wá tọba jágbára orí rẹ̀ ti dáàfin kó tó di para yóò kọ́ tẹ̀lé ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ òyìnbó fi hàn wọ́n wípé bíntín báyìí lọ́ọ́ ẹ̀ka ẹ̀jẹ̀ tí agbára ọlọ́run bá ti wá sọ wá lódì wọn tí ìkàkọ́ ọlọ́run ẹlẹ́dàá tèmi àti wọ́n sọ wá ní òǹkà tí wọ́n mọ̀ sọ pé hmm, hmm, hmm, gbogbo nǹkan ọlọ́run lè ṣe àmọ́ ètò ẹ̀sọ́ yìí ọlọ́run ní lè ṣe ẹ ẹnu rẹ gbọ́ ọba tó ní kọ́ káwọn kan kú lẹ̀ kéèpẹ̀kéèpẹ̀ nígbà tó wá káwọn kú ni kọ́ máa gbé wọn so kọ́ máa gbé wọn so sọ́mà tẹ̀síkà kọ́ máa wò pé òun ní ìṣẹ̀lẹ̀ báyìí náà ṣé bàbá ń dáná bẹ̀ láàrin àkókò wa pèsè gbogbo wa ń gbé wa lọ ọ̀dà bàbá àrìmú wá débi kí àwọn mẹlẹ́kà tó wà nù sánmà wọ́n gbọ́ kíkọ àwọn àkùkọ wọn ọlọ́wọ́ ni ọdójú ní ẹ̀bùlẹ̀ tí gbogbo wọn kọ́ fọ́nkádànù tí ìparun sí wọn. báwo ló ṣe òfagbára ọlọ́wọ́ bá tó náà rí ọkọjá gbogbo bá ti lérò wọn náà tara rẹ wò wò kí ìbá ti ọba tó ní agbára gbogbo agbára kò sí tó lè dá wọn bá ti wà yí wà láàyè kò sí tó lè tẹ̀ dá wọn bá ti wà yí kí ìbá tọ̀ lọ́wọ́. nítorí pé ẹ̀dá tó lọ ń dá wa ọ wà complicated kọjá ntẹ́nìkan lè fanálẹ́sìsì rẹ̀. ìdènà àwọn ní medicine nígbà tí gbogbo ẹ bá dojú sí wọn tí wọn máa bọ́ọ̀dù sí wọn kò máa sọ pé million upon million upon million upon million of of cells tẹ́ẹ̀ka irọ́ lásán million upon million upon million ẹ pé ó ju agbára wa lọ Allahu Akbar finish nígbà wọn fẹ́ sọnù. wọ́n sọ pé ọmọ tóbi jù wọ́n wà ní mílíọ̀nù ọ̀pọ̀ mílíọ̀nù ọ̀pọ̀ mílíọ̀nù irọ́ lásán ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn dípò kẹ́ sọ pé Allahu akbar wa fi anfusikum afala tubsirun ọlọ́ni ẹ̀ wúra yín wọ́n ẹ̀ ríran àmì ńlá ń bẹ lára yín tẹ́fì dọ́lọ̀ wọn bá. torí ẹ̀ jama la ilaha illallah a gbọ́dọ̀ jẹ́ ní tó ti pé a wà fẹ́ a fẹ́ ìtumọ̀ yìí kù lẹ́mìí wa lọ́kàn wa létí wa nígbà kan nínú ìgbésí ayé wa a gbọ́dọ̀ wá jẹ́ ní dáhùn àti ṣe wa o ẹnì kan bá ti gbé kíní kúndúrú kan wá fún ọ tó ní a máa tọ́ lánìí o ilẹ̀ bá ti máa tọ́ la kéṣì tí ó tó jáde ẹ dákun agolo ìlú ló ti sin jáde gbogbo àsìkò ńlá àwọn ọ̀daràn mà á sọ àsìkò táwọn èèyàn lọ bí sẹ́mọ́ àwa ni ó ti tọ́ láti fi fún tó jáde ẹ tún ní táǹtì bùgbà tó ti fi máa jáde lọ bí sẹ́ la hawla wala quwwata illa billah tọ́ba tí wàá gbé wá fún ọ wàá sọ pé èmi máa gbàgbọ́ pé la ilaha illallah pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ẹ jọ̀wọ́ kí ni ingírídẹ́ǹtì tẹ ní màá tọ́ láyìí kí ni wọ́n fi ṣe kí àwọn yẹ kó bá tó oògùn kọ́nìsì ìyàtọ̀ tó wà nù kọ sára pálí pẹ̀tọ̀ ingírídẹ́ǹtì rẹ̀ ni o nǹkan báyìí àtọ́yìn o àti àlùbọ́sà ayò o àlùbọ́ ipe bàbá mu yóò kọ kí ló dé táwọn ẹ̀kọ́ ti wá bẹ̀ nígbà tó gbé wa ó ní kó tó di pé sisi jáde ẹ dákun kí ni àti kí náà fi ṣe tó ní

sórí bó ṣe rí o ó abẹnú gbọ̀ngàn nù ogun nù yóò mọ wọ ìròyìn gbogbo ibi tí yorùbá wà yóò lọ wọ wọn wá dọ̀ rẹ wọ́n wá ní èmi mà ti gbàgbọ́ pé la ilaha illallah òsì ọba kan tó tó láti fòdò ìjọsìn fún àgọ́ lọ wọ́n á ní kí leléyìí ní í ṣe pẹ̀lú ntọ́nsán ọmọ kára àjọsìn òun náà ní ká lọ táwa ní pé pátá tani kó kú tàbá ni. Allah torí rẹ̀ fi mí lẹ̀bẹ̀ sí bá mi nítorí àwọn bàbá fọkú yọ jẹ tèmi kò ní sáláì jẹ tèmi. dírẹ́bà nìyẹn ń ṣe wọ́n ní ní ìmọ̀sálẹ̀ stẹ́rìn rẹ̀ tó mọ̀sálẹ̀ stẹ́rìn rẹ̀ ó pin ìgbà tó bá wà ń bẹ̀ ẹ̀ ní àfa sọ pé mi ti pé kò sí ọba kan tó láti àfi kò sẹ́ni tí dáàbò torí ìdílé ẹ máa gbé kùlùtù yín lọ gbọ́dọ̀ kú bá ti pè togun togun lológun kú torí ẹ èmi ò sì fẹ́ kú lọ́sẹ̀ bọ̀ torí pé oṣoògùn ó pé oṣooṣà ó pé oṣooṣà ó pé oṣoògùn ó kó kúkú má tiẹ̀ bọ sọ́nà kó kú lálàáfíà kó kú mùsùlùmí torí àwa ti gbàgbọ́ pé la ilaha illallah ọlọ́run sọ nínú al-Qur'an kálí bá a mọ̀ pé dandan ni ká wá mà nípa àtúmọ̀ gbọ́lọ̀ yìí eléyìí tá a gbọ́ yà á gbọ́dọ̀ gbàgbé láéláé a sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé wọ́n wà wọ́n wà dàkàrú mọ́ wa lójú. ọlọ́ni fa'lam annahu la ilaha illallah lọ́wọ́ máa máa dájú ìdá anábì sallallahu alaihi wasallam pé kò sí ọba kan tó tọ́ láti fòdò lọ́sùn àfi Allah. tọ́ ọlọ́ni illa man shahida bil tí wọ́n sì nímọ̀ òdodo nípa tí wọ́n jẹ́rìí wọ́n jẹ́rìí pé la ilaha illallah wọ́n sì nímọ̀ nípa la ilaha illallah tó ẹnikẹ́ni tó bá jẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fòdò tó jọ́sìn wọn àfi Allah tó sì jẹ́ kó nímọ̀ nípa rẹ̀ àwọn ni ó sórí rẹ̀ kọ́lọ̀ ọ̀dẹ́ kémi pẹ̀lú yín ká sórí rẹ̀ tó ọwọ́ nínú àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة ẹnì kẹ́ni tó bá fi lè kú nípò kan mà ló kò sí ọba kan tó tọ́ láti kò lòdì jọ́sìn fún àfi Allah anábì ni ọwọ́ àlùjànnà àti kìí ṣe pé káàkà sọ la ilaha illallah nígbà tá a fẹ́ kú ah, ara mẹ́jẹ̀mú ọgbọ́dọ̀ mọ̀ kọ́ ọmọ túmọ̀ rẹ̀ torí ẹ̀ lànà bìsẹ̀ ni ẹnì kẹ́ni tó bá kú tó jẹ́ni tó mà dájú pé kò sí ọba mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah tó sì ń sè lónìí ká yọ wàlìjánà àti àti wàlìjánà kò sòrò iṣẹ́ tí nǹkan bẹ lábẹ́ rẹ̀ náà ni ọ̀rọ̀rùn ká mà dájú pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn àyàfi Allah ká sì máa sè lónìí ká ká máa kàn kankan mi papọ̀ mọ́ nínú jọ́sìn èyí kejì.

wọ́n ń pa àwọn wàlíì ọlọ́ọ̀ torí àwọn wàlíì ọlọ́ọ̀ ló súnmọ́ lọ́ọ̀ àwọn wàlíì ọlọ́ọ̀ ló tètè máa kó sẹ́yìn jíṣẹ́ fọ́lọ́ ẹgbọ́sọkúsọ ńbẹ ẹgbọ́sọkúsọ ẹnìkan bá sọ̀rọ̀ ẹ̀ ẹ ìwọ gbọ́dọ̀ ní àmàdájú pé kọ̀bá àwálì kọ̀bá b'a kọ̀bá àjánàbì kọ̀bá àmàjánàbì kọ̀bá àjẹmàláìkà kọ̀bá àmàjẹmàláìkà la ilaha illallah kò tó tọ́ láti fòdodo jọ́sìn fún ayé afíta ni Allah torí wa. ó sì yé wa o ike iye méjì tàbí ṣùgbọ́n kò gbọ́dọ̀ wọnú ìgbàgbọ́ òdodo wa tí iye méjì bá ti wọ́ bẹ̀ irú ìgbàgbọ́ yẹn kọ́ ló máa ń gbéyàn wà lìjọ́ náà tí tàbí ṣùgbọ́n bá ti wọ́ bẹ̀ irú rẹ̀ kọ́ ló máa ń láyàn níbi àti wọ́ náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون kìí ṣe nìkan lọ́lùgbàgbọ́ òdodo yàtọ̀ sáwọn ẹni tó ti pọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo wọ́n ti gbà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ lódodo lẹ́yìn náà tí wọ́n ṣe yẹ méjì nípa àgbàgbọ́ yìí wọ́n ṣe yẹ méjì nípa àgbàgbọ́ yìí tí wọ́n sì fi dúkìá wọn jagun sójú ọ̀nà ọlọ wọ́n tún fẹ̀mí wọn gán jagun sójú ọ̀nà ọlọ ulaika humus sadiqun àwọn eléyìí ìlólódodo àwọn lẹ́yìn tó agbọ́lọ́ ńgọ́ sábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ kìí ṣe ìgbàgbọ́ síkẹ́síkẹ́ o ìgbàgbọ́ tó dájú tó fẹsẹ̀ nílẹ̀ dájú sáká òun náà ni wọ́n ní sọ́nà ni wọ́n ní sọ́nà bí sallallahu alayhi ilé ọ̀gá ló fi jẹ́ pé wọ́n ṣe èméjì wọ́n ṣe nípa àgbàgbọ́ òdodo wọn máa ẹ̀dàpẹ̀ lọ gbájú tẹ wú ajáre bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi má nílẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi gbàgbọ́ òdodo lẹ̀ láti fi màá yí pé a lè máa jánu sọpá àgọ́ lọ́wọ́ bá gbọ́ sádàwọ̀ ọmọ ṣe wa torí pé ilé ayé ìbá ilé àdánwò gbogbo ẹni tó bá sì wà ilé ayé tí òbí kù kọ̀kọ́jà àdánwò kọ́lọ́wọ́ bọ́ sànù wa. ó wà nínú súnà anábà Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا يلقى الله بهما عبد غير شاك فيهما إلا دخل الجنة أنا من مجري كيف سيارة تتلاك فدود جرسها في الله أتكوى النبي محمد صلى الله عليه وسلم يرانشي الله èèyàn ò ní pàdé ọlọ́run pẹ̀lú gbólóhùn ìjẹ́rìí wọ̀nyí téèyàn wá jẹ́ pé kò má ṣe iyèméjì mo rò pé kìí ṣe gbogbo ẹni tó bá sọ láyé lálẹ́ lọ́la kó tó kú náà ni ọwọ́ wà ìyẹn ni pé o tó gbọ́dọ̀ jẹ́ pé àwọn májẹ̀mú kan pèsè ọ lára májẹ̀mú mi lélẹ́yìí o yàtọ̀ sí ìmà yàtọ̀ sí ìmà talákòókò eléyìí ní ti pẹ̀lú ìmà àmàdájú etí ọ̀wọ́ ẹrú ṣe nípa rẹ̀ tọ́ torí tádà wọn bá lọ tán tégbèrègbè tégbèrègbè ó tún lè padà sínú islam ẹni tó ń ṣe èméjì nìyẹn irú wọn kọ́ ni wọ́n ń bá wípé tó bá sọ la ilaha illallah àkótó kú yọ wà lìjẹ̀nà. nínú àwọn ọ̀nà tó yẹ kí la ilaha illallah wa wọ́n gbà dúró sísìn ìta tó gbọ́dọ̀ wá sí ọ̀nà ni agbọ́dọ̀ sí àfọ̀mọ́ rẹ̀ agbọ́dọ̀ sí àfọ̀mọ́ àfọ̀mọ́ gbólóyìn á gbèjìnà sí ìṣẹ́bọ̀sọ́lọ̀ ìyẹn ní pẹ́ni tó bá ti sọ la ilaha illallah a gbọ́dọ̀ tó kẹ́bọ̀ ọmọ lẹ́rù mọ́ o ẹnikẹ́ni tó bá ti sọ la ilaha illallah kò gbọ́dọ̀ pa nǹkan mi papọ̀ mọ́ lọ́mọ́ o nítorí pé la ilaha illallah ọ̀tà kó ká máa pe nǹkan mi ìtẹ́yàtọ̀ sọ́lọ̀ la ilaha illallah ọ̀tà kó ká máa búra pẹ̀lú orúkọ ẹlòmíì ìtẹ́yàtọ̀ sọ́lọ̀ la ilaha illallah ọ̀tà ọtakò káké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sọ́nà la ilaha illallah ọtakò kama bẹ̀rù kàmí ìtọ́ yàtọ̀ sọ́nà torí ẹ̀ gbogbo ẹni tó bá tilẹ̀ ṣe ń tọ́takò eléyìí ó ti ṣẹbọ sọ́nà torí ẹ̀ ọlọ́wọ́n bá ní ala lillahi ad-dinul khalis ẹsẹ̀ tí ẹ gbọ́ tọ́lọ́wọ́n bá lẹ̀sìn tó má kaga tọ́lọ́wọ́n bá nìkan lẹ̀sìn tó má kaga ẹ̀sìn tó má kaga kúrò nínú ẹbọ tí ò ní ká ṣẹbọ sọ́lọ́wọ́n bá nínú tọ́lọ́wọ́n bá nìkan ni torí ẹ̀ ní tó bá ti lọ ọgbọ́dọ̀ rí kọ́lọ́ nìkan ló ń sìn àmọ́ wọ wọ ọlọ́wọ́ bá mi àti wọ àtàwọn èèyàn wọ̀nyí ẹjọ́ pín ẹ̀sìn tí mo ṣe yìí tiwa ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ọmọ tayọ káfíń kankan sorogún pẹ̀lú ẹ̀ wọn máa omeru illa ni mukhlisina lahu ddina hunafa àti pé wọ́n fi ojú ọ̀nà tí ò tọ́ sílẹ̀ lọ sí ojú ọ̀nà tó tọ́ eléyìí túmọ̀ sí pé téèyàn ọ̀bá jẹ́ni tí ń sàfọ̀mọ́ la ilaha illallah rẹ̀ tí la ilaha illallah rẹ̀ tó tún pẹ̀lú ẹbọ ṣíṣe ọ̀dájú pé wọn kọ́ ni wọ́n sọ rírẹ̀ tí wọ́n bá wí la ilaha kan tó kú láyé nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí Abu Hurairah tó gbà wá wọn lànà خالص من قلبه aw نفسه wọ́n lẹ́ni tí yóò jèrè ìsìnkú ẹ̀mí jù tó bá dijọ́ gbé ndàlù kìyàm òun náà lẹ́nìkẹ́ni tó bá sọ la ilaha illallah tó jẹ́ pé ó tinú ọkàn rẹ̀ wá yẹni pé tí ò lu nǹkan kan papọ̀ mọ́ eléyìí ni ó jèrè ìsìnkú ẹ̀mí jù tó bá dijọ́ gbé ndàlù kìyàm oníkálukú wa là kánà bí ó sì pẹ̀ fún wa kọ́dà àwọn ẹlòmíì tó fi ń dá wákà tó bá fẹ́ rí òsì anabi sallallahu alaihi wasallam nítorí máa ṣe náà làdí sì ti sọ fún wa o kọ́ ọ máa sọ la ilaha kó sì máa túmọ̀ rẹ̀ kí àmàdájú ọwọ́ bẹ̀ kó sàfọ̀mọ́ rẹ̀ fọlọ̀ kó sì jẹ́ kó tinú ọkàn rẹ̀ wá ní kí ṣe ń tà ń sọ lórí ahọ́n lásán tí ọ̀rá wa kí ni jókòó sínú gbogbo ní tàbá ti túmọ̀ rẹ̀ ni a kàn máa wí lórí ẹnu tó a lọ jókòó lẹ́yìn alásàrì tó a mọ̀ á mi níbi àgbo la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah yọrọ láti wọn kàn tara wọn jẹ tó a gbọ́n de kú di wọn wọn sọ la ilaha illallah tó ń de tó ń de wọn sọ la ilaha illallah tó ká burúkú tó ká burúkú lọ́wọ́ sí la ilaha illallah tí wọn wà wúlò kò lè wúlò kò lè wúlò ìyàlẹ̀ kọ́lẹ́tà sí ìgbà tí ń tẹ́ lẹ́nu kọ̀ ìyàlẹ̀ kọ́lẹ́tà ọwọ́ nínú hadith eléyìí Uthman ọmọ Malik radiyallahu anhu tó gba alákòóso anabi Muhammad sallallahu alayhi wa sallam anabini inna Allaha harrama ala an-nar man qala la ilaha illa Allah yabtaghi bi dhalika wajha Allahi azza wa jalla ọlọ́run sí ní ìwọ̀ lórí iná ọlọ́run sí ní ìwọ̀ lórí iná pé kó dó ẹnikẹ́ni tó bá ti lè sọ la ilaha illallah tó sọ lẹ́ni tí fi ń wá ojú ọlọ́ kọ̀ọ̀kan torí ìgbà mi ojú ọlọ́ ni fi wá ọfẹ sì rí ojú ọlọ ọfẹ rí ojú ọlọ wọn bá bá tọgatọ gbangba Ọlọ́run ṣe lé wọ lórí iná pé jò sọsì máa pé ìwọ gbogbo tí wọn ṣe torí kárí mi náà ni torí àwọn èèyàn ni èyí ṣe nǹkan kan torí ọlọ láì láì lọ lọ rẹ tó ń ṣe kò lè wúlò má tó ṣe pé torí kárí mi ló ṣe ń ṣe àwọn èèyàn ti rí ọ wọn ti pàṣára sí ọ wọn ti rí ọ wọn ti yàn ọ wọn gbàgbé kó o ti gbẹ̀san sẹ́ẹ̀rẹ́ láti ilé ayò. òfin gàgà tó ọ̀rẹ́ tí ń jọ gbẹ̀ndà òkè á ama ju yà lọ kọ́lọ̀ má ṣètò mi àti tiẹ̀ níyà torí ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú àdé tèmi tó náà tó lẹ nílẹ̀ lọ́dọ̀ al-imam an-nasa'i rahimahullahu ta'ala anabi sallallahu alayhi wa sallam ni man qala la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir mukhlisan biha qalbahu. يصدق بها لسانه إلا فتق الله لها السماء فتقى حتى ينظر إلى قائلها من أهل الأرض وحق لعبد نظر الله إليه أن يعطيه سؤاله أه حديث قاو أنبى محمد صلى الله عليه وآله وسلم ولذلك كانت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد wa huwa ala kulli shay'in qadir àdúrà tá a pè ládùú àjọ àràfà àdúrà tá a nàbí ni ká máa wíru rẹ̀ ní gbọ̀gbọ́n lójúmọ́ ó sì dájú pé oníkálukú wa ti wí tiẹ̀ lónìí ìgbọ̀gbọ́n ànábì ni ká máa wí gbólóyìn lójúmọ́ ànábì wa sọ ó tún ṣàfikún bì ọlẹ́ni tó bá wí mukhlisan biha qalbuh tó yẹ kó wí tọkàtọkà ètò kọ́kà sọ lórí ẹnu lásán sẹ́wọ̀n kọ́kọ́lọ́kọ́ àdúrà táwọn yẹn ń sọ lórí ẹnu lásán lọ́wọ́ àkòsí lọ́kàn wọn kẹ́yìn ẹni tó mú tẹ̀sí bá àárọ̀ lọ kí ọmọ àti ìlà àjàmọ̀ sí ayé tó máa sọ̀rọ̀ yóò tó máa wò yín ọmọ wẹ̀ ntí lọ́sẹ̀ kí ni ń wí irọ́ lásán ń tara rẹ̀ jẹ lásán ó rò pé ń tọ́ lọ́ jẹ kí ló ń fa irọ́ lásán ọkọ̀ ń fokùn ọkọ̀ ń fokùn lásán òbí tó jù rẹ wà òbí tẹnu rẹ wà yóò tó máa bá yín sọ̀rọ̀ yóò tó máa a kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń fa táǹbì ọ̀fà gan torí de eléyìí báyìí gbogbo àdúrà tí ọba ti tinú ọkàn wa kì í sábà gbà a máa bẹ lọ lẹ́nu tí ń ma ìtumọ̀ dáǹsọ̀ tí ò mọ́ta rẹ̀ kó mbẹ́ lọ́lọ́run fi máa gbàdúrà. àmọ́ gbàdúrà máa ti ń sàdúrà sọ pé ẹnu lásán ló ń wí kọ̀ọ̀rọ̀ yẹn tó kò ní ọkàn wa àdúrà bẹ́ẹ̀ gbà. ìdí tó kọ̀ọ̀lọ́ kó mọ̀ bẹ́ẹ̀ náà kọ̀ gbà kò gbà torí pé inna Allaha la yaqbalu du'a'an a gbọ́dọ̀ máa fọkàn wa tẹ̀lé táwọn sọ nígbà ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ẹ ti kọ́ máa hàn ní ọkàn yìí pé yẹ ẹ ń béèrè táwọn tọkàn làdúrà fi máa gbà ànábìlẹ̀ ń tó bá wí gbọ́dọ̀ yìí tọkàntọkàn táwọn rẹ̀ náà sì jẹ́rìí sí lódodo ọkàn ọjẹ́rìí sí ahọ́n jẹ́rìí sí àbíkọ́lọ́ ọ̀bọ lásánmà fún ọlọ́wọ́ lásánmà fún nílílà títí tọ́lọ́wọ́ bó fi wò ta lọ́sọ̀ gbọ́nà yìí. tọ́lọ̀ ń bá wá rí nínú àwọn èèyàn ta ló sọ bẹ́ẹ̀ anabi ni wa haqqul abidin ẹ̀tọ́ ni gbogbo ẹrú tọ́lọ̀ wọn bá bá wò ẹ̀tọ́ rẹ̀ òun náà ni ya yu'tiyahu sọ ala òun náà ni tọrọ ìyẹn ni lásán àdúrà ni ó ti ọkàn wa jáde àmọ́ lọ́sẹ̀ dáadáa fún aláìsí dáadáa fún aláìsí àmọ́ ẹ̀jẹ̀ ọ̀dà fún ajọ́ ọ̀dà bá ọmọ wa mẹ́jẹ̀ àṣà mẹ́jẹ̀ arágbá mẹ́jẹ̀ arágbó kò sí lọ́kà rẹ̀ ẹnu lásán ní sọ òní rí nǹkan kan gbà. àmọ́ nígbà tó bá wà ní ọkàn rẹ̀ bóyá sọ pé wọ́n bà sí mi ọlọ́ sàánú mi ọkàn rẹ̀ náà sì ń tẹ̀lé ọ̀nfọ̀kàn tẹ̀lé òjì kọ́kàn rẹ̀ ó gbófo nípa tọ̀ntọ̀rọ̀ àbí ọgbà náà. bọ́lá ṣe ń sẹ́ká máa bẹ̀ ọ̀nà jàmá gbogbo tẹ̀ máa ń tọrọ ẹ má jẹ́ ọjẹ́ pé orí ẹnu lásán ló ti ń jáde ẹjẹ́ ọmọ alaka nínú ọkàn yín anábìrin gbogbo ẹni tó bá wá sí bẹ́ẹ̀ tọ́lọ́ ti torí rẹ̀ tọ́ la sámà tó wò ọlọ́run bó fún ni tí ń tọrọ náà ni ọlọ́run kò fẹ́mi pẹ̀lú yín ní tá ń tọrọ ọlọ́run bá kó ṣàánú wa kó ṣe wá lọ́kàn nínú mi pelu yin ni ta ẹrú rẹ̀ tó tọ́ ibi tá a bá dé yìí á tún tẹ̀síwájú ń bọ̀ báyà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله وبعد فاتقوا الله عباد الله عباد الله dájúdájú àti màkútí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tó mẹ́ni lọ eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn fún ọdí aláìsàn oríṣiríṣi ẹgbàwọ́ ọ̀rọ̀ láàmú agbọ́ táwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ àgbélẹ̀rọ ni wọ́n máa jẹ́ èsì òdodo níbẹ̀ òfútu fẹsẹ̀ lásán ni ó yẹ kí mùsùlùmí ó sọ ahọ́n rẹ̀ o níbi mímọ sọ̀sọ́kúsọ ó sì sọ ọkàn rẹ̀ o níbi mímọ rorokoro òsì mùsùlùmí kan láyé fẹ́ pé èrò rẹ̀ yóò máa lọ síbi pé kó wọ́n gbẹ̀mí mùsùlùmí ọmọ ìyá òun òsì mùsùlùmí náà láyé nítorí pé ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu. خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ọlọ́run lẹ́ni kí ẹni tó bá máa mọ̀ sí pupa mọ́mì iná jahannama ni ọjà ẹ̀sán rẹ̀ ọlọ́run bó sì bínú sí ọlọ́run bó sì làánà rẹ̀ ọlọ́run bó sì pèsè ìyà eléyìí tó tóbi tó pèsè rẹ̀ lẹ́bi torí ẹ̀ báwo la ti fẹ́ sọ wípé ìlú mímá tá a ti lọ ti fẹ́ hajj àwọn alákòóso bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ma ṣe pupa lálàjì a'udhu billahi minash shaitanir rajim bóòlù àti lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báà bóòlù sì lè máa gbẹnu mùsùlùmí jáde ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀kan yìí èèyàn ọgbọ́dọ̀ ṣe pupa ọmọlàkejì rẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ sábàbí tí ikú òfin mú mùsùlùmí lọ gbogbo ọ̀nà gbogbo ìyànjú tí wọ́n lè gbà ó nìkan kẹ́dọ̀ ọmọ pẹ̀lú bó ṣe fẹ́ kó rí ó dá àwọn àlù kan tó ṣe pé tutù máa mú bẹ̀ kọjá àlà ó sì dá àwọn àlù mi tó ṣe pé ni ìní ọmọ aràn níbẹ̀ kankan kọjá sísọ ó sì wọ́ lọ́wọ́n ọba ló máa ń sọ láàrẹ̀ èèyàn sì lè kọ́ níṣẹ́ rẹ̀ sí ààyè tó mú burúkú tó fi máa mú bẹ̀ kíkakíka yìí ibẹ̀ náà wọn máa lọ láti lọ hajj bóyá ó dùn mọ́ bóyá kò dùn mọ́ bóyá tẹ ọlọ́run o sì gbọ́dọ̀ fi dùnú ọgbọ́dọ̀ tó fi ṣiṣẹ́ hajj yẹn kọ́ ọmọ bá fọwọ́ ara rẹ̀ bá ara rẹ̀ ṣẹ́jẹ́ torí ẹ̀ kíkú bá mẹ́nìkan lọ nídìí pé ṣẹlọ̀ ó kú oríire lámàkì o nítorí pé èèyàn ló kú sí di wọ́n hu orí ibú wọ́n ṣiṣẹ́ ọ̀daràn ẹnìkan wá kú sórí pé ṣẹlọ̀ ó kú oríire ni kí ẹ bó ṣe jẹ́ pé ẹrú ọlọ́nkan òun ṣe sọ láti lọ ni ṣáájú kájí ọdún yìí ó tó dé nínú mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì sọ láti débi kó forí kalẹ̀ gbogbo èèyàn sì ti jáde kó nu mọ́sálásí ìforí kalẹ̀ lárakùnrin yìí wá àwọn ọlọ́pàá táwọn wá ń wọ̀ tó wọ́n sì pé ta ló sẹ́kù nu mọ́sálásí tí ò jáde kó nu mọ́sálásí àwọn wá rí pé ẹnìkan ló forí kalẹ̀ náà ó sì ti pẹ́ púpọ̀ lórí ìforí kalẹ̀ yìí irun náà fi làwọn láàpẹ̀ yàn àbí àrẹ́gẹ́dẹ́ oníṣe tó fi jẹ́ pé kò tí ẹ̀ fura pé gbogbo èèyàn ti jáde tán nínú mọ́sálásí wọ́n tilẹ̀kùn gbàtà lọ fọwọ́ tọ lẹ́yìn kan pariwo títí tí ọ̀dà tó fọwọ́ tọ wọ́n kàn rí pé yé ṣubú ni àsọlọ ẹlẹ́mìí ti gbẹ̀mí kúrò lára rẹ̀ ẹ pé ikú rere nìyẹn ikú tó dáa nìyẹn ẹni tó kú lórí pẹ́ńsìn lọ oríire ńlá nù àbádọ àwọn ìlànà náà ń ṣe náà rí ṣé ẹ̀ ń bẹ lọ wípé kíkọ́ kásẹ̀ rí máa yín lọ́rùn àbíkẹ́ kú nípò tí ọ̀dà oníkálukú wa dájú à ń bẹ lọ́n pé kíkọ́ ká sẹ́rí mọ́ alọ́ọ̀nì bí káwọn náà bẹ lórí páǹsì náà bí kọjá pé àforí kalẹ̀ bí kọjá pé rúkú iná nípò tí wa náà dé ni gbogbo olórí rí ọ̀mà tọrọ torí pé ẹni tí kú ká nǹkan tí ọ̀dà má lọ́wọ́ orí ibú wa kú kọ́lọ̀ ń bá òkúto ṣùgbọ́kọ̀ táǹkà lọ́dánù táwọn kan gbọ́n po nídìí rẹ̀ tó sì di nígbà tí iná náà jama ó lè mú ẹ̀mí èèyàn bí ẹgbẹ̀rún méjì lọ ọ̀kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́rì ní ìyànà pàjá ó sì mú ẹ̀mí bí ẹgbẹ̀rún méjì so eléyìí náà ilẹ̀ sọ ń téèyàn lọ́mọ àmọ̀ yọ ọkọ̀ táǹkà dànù èèyàn lọ́mọ àmọ̀ dáná sí i bọ́lọ̀mù bá ti ṣe kọ́ náà ni àníbo lè yẹn ti kú láyé náà rí bọ́lọ̀mù bá kọ́ pé nǹkan ọ̀sẹ̀lẹ̀ ń bẹ níjẹ̀ta ń bẹ ta ló wo tó dé sùn náà ló wo ló wo téèyàn fi kú lọ já ní tirẹrẹ tó fi di pẹ́ni tọ́dá sínágọ́gù lẹ̀ ó fi di one tech ní South Africa bó tilẹ̀ jẹ́ pé Nàìjíríà kò sí tí wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n máa mú wa. ṣé eléyìí náà ṣèbí sẹ́lẹ̀ tọ́lọ̀ bá ti gbèdé ó gbèdé náà nù ibi tọ́lọ̀ máa ti kọ́ pé èèyàn ó kù sí náà ni ó kù sí ẹ̀gbọ́n tọ́lọ̀ wọn bá sọ ni wọ́n máa tẹ̀dẹ̀rẹ̀ iná sọ́ni bí ayé àrùn tẹ̀mú kò sẹ́mi kàtọ́ màbí tó ń wọ́pọ̀ abẹ́yìn màbí tẹ́kù ó gbé tí Yorùbá máa sọ ibi ò ní kú síbi tá a sọ rẹ wà irọ́ lásán ọba àmọ́ kú síbi tá a ọrịa rẹ wà kó kú síbi tí bàtà rẹ wà ọba àmọ́ kú síbi tí bàtà wà ó ni ẹ kò sẹ́ni kan tọmọbi tó wọ kan lọ́mọbi tá subhanallah torí di ilé ìjàmá àmọ́ afẹnu arọ àmọ́ afẹnu sọsọkúsọ nígbà pé wọn lù wọn pa ta ló lu ta nípa ta ló lu ta nípa ọjọ́ òkú bá ti pé ó pé náà nù wọn bá lẹ́nu yẹmu ti sẹ́yìn tí máa tẹ̀lé ọ̀rẹ́ rí hi tẹ̀lé wáyé tí asibáàbò wọn mọ̀ tó tí wọn bá bẹ́ lórí ó lè gbọ́nà míì oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń gbà kú ṣùgbọ́n gbogbo àná làpàdà kù tòtí wá ní pé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ mọ̀ pé wọ́n gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ náà ni wàláhì tí ìfúnra ẹni yẹn ọba ṣẹlẹ̀ wọ́n kù jọ náà ni nítorí pé wọ́n lẹ́yìn akhira Allahu nafsan idha jaa ajaluha gbogbo ẹ̀mí katikù rẹ̀ bá ti tó ọlọ́run ò ní lọ lára ọba kú sí Maka sọ́dà bí kò kú sí London ẹ bá ní ro ṣé ẹni tó kú sí Maka dàbí ẹni tó kú sí London rárá kẹ́ńdà kí ọba yọ wọ́n jọra wọn London kìnnìkìnnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìnnìkìnnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ lásán. ẹni tó akú sí maka sẹ́ni láti wọ ẹni tó kú sí London ẹni tó wọ ẹni New York àwọn ìlú ọ̀daràn ẹ wá ti wọ ẹni tó kú sí mẹ́kà ẹ ti wọ ẹni Madina anabi alayhi wa sallam fi sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn nínú yín láti rí pé Madina ló kú sí Madina nítorí pé ọlọ́run ọbọ̀ ńlá níbi wàhálà sáré ṣètò kú sí London wàhálà ńlá kọ́ n'owó èlò kú bíbá ṣé kó lọ́nà ó ti wá là fún o kọ kọ́ńtì kan ló jẹ́ bẹ́ẹ̀ n'owó èèyàn wá kú sí n'owó so ọ̀sẹ̀ ló tẹ̀lé wé la hawla wala quwwata illa billah tí ìbá ti pé téèyàn kò mọ̀ lọ para rẹ̀ islam ni wọ́n para rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Pakistan àwọn ọmọ Bangladesh eh, àwọn ọmọ India àwọn arúgbó kújọkújọkújọ tí wọ́n ti wá ṣe hajj àwọn ọmọ wa pẹ̀lú palẹ̀mọ́ fáwọn lọ kú sọ́ni. ẹhẹn ni bàbá kan ṣe jára rẹ̀ láti jẹ alájà méjì ọjà ara rẹ̀ bọ́n lẹ̀ pé òun fẹ́ kú bì tòkà náà ti lẹ́nu tó bá lè kú bì kó kú bì ọgbà pípé ànábì ọ̀sọ́ pé tó bá lè para rẹ̀ bì kó para rẹ̀ bì òun abẹ́ para rẹ̀ síjọba lọ́rùn ọlọ́run á ti ń sàkó ọlọ́run ni ó kú torí di ilé àwọn ẹrú kọ́lọ̀ kọ́ bá kẹ́ wọn kọ́ bá gẹ̀ wọn kọ́lọ̀ kọ́ bá tẹ wọn lọ́mọ àlìjẹ́nà kọ́lọ̀ bá síjọ́ àánú rẹ̀ wò wọn àti sí wọn àmọ́ àmà sí wọn ọlọ́run kọ́ yáàfì rẹ̀ fún wọn ọlọ́run kọ́ yáàfì rẹ̀ fún wọn ọlọ́run kọ́ sí wọn lọ́mọ àlìjẹ́nà àwa náà gbogbo ìgbà tí ikú wa tí ọba dé kọlọ́wọ́n ọba tí kó jẹ́ kó dé bá wa lórí ipá ṣiṣẹ́ olóore lórí ipá sílọ̀ kó dé bá wa lórí ipá ntẹ̀lẹ́tọ̀ lọ́n àti ntẹ̀lẹ́tọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọmọ alìjẹ́nà ni kọlọ́wọ́n ọba dàkún kó ṣe wa ọlọ́n kó má ṣe wa lọ́ọ́ máa ná ọlọ́n kó ṣe wa lọ́ọ́ máa alìjẹ́nà ọlọ́n má ṣe wa lọ́ọ́ máa ná ìtẹ́tẹ́ yẹn wá tẹ́tẹ́ àfihàn alìjẹ́nà ní rọrùn ọlọ́n kó fi wá ṣe kóńgẹ́ rẹ̀ kó fún wa ṣe kó sì tẹ́wọ́ gbà ìtẹ́tẹ́ yẹn á ṣe téèyàn fi wọná ọlọ́wọ́n ọba má fi sàdáwò fún wa má fi sàdáwò fún wa ọlọ́wọ́n má ṣe wa lọ́ọ́ máa ná mọ́jọ́ máa ná tara wa jáde mẹjẹ afọmọ anátó wọ Ọlọ́run ọmọ àlùjẹnà ní kọdá kòkò sí wa kọ́ńtì pinnu tọ́lọ̀ fi máa ń sànú àwọn ẹrú tó fi máa ń gbàdúrà wọn òun náà ní kí wọ́n máa ṣe àsọ̀lá tọ́gà wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ torí pé Ọlọ́run gan àtàwọn màláìkà rẹ̀ àwọn kan ń sàsọ̀lá tó fọ́gà wa yìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run apá wa àwọn àtàjọ mọ̀lẹ́yìn anabi kíkà àwọn náà máa sàsọ̀lá fún fọlọ́hùn mọ́sálẹ̀ alá Muhammadin wa alá ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤه نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى